Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti Life Word èyí tí a ń mọ̀ sí ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka ilé iṣẹ́ ìránṣẹ́ ti BMA Global èyí tó wà ní Nàìjíríà tí a lè rí ní ìlú Ìbàdàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo fẹ́ kí wa káàbọ̀ lọ́mọdé lọ́kùnrin lóbìnrin lágbà wa sí àkókò ọ̀rọ̀ ìyè mo gbàdúrà pé wákàtí yìí bí a ti ṣe bí a ti ṣe máa ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lónìí yìí bákan náà ọlọ́run yóò yà wá lẹ́nu yóò bùkún fún wa yóò fi òye wọn fi yé wa ayé wa yóò sì gba òmìnira ní orúkọ jésù kristi gẹ́gẹ́ bí ìṣe wa a máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n ká tó ṣe léyìí ẹ jẹ́ ká tẹríba fún àdúrà ọlọ́run ipá àtagbára jíǹde àti ìyàwó gbé yín ga a fi ọpẹ́ àti ọlá àti ògo fún ẹ̀yin ọlọ́run tó ní olúwa gba ọpẹ́ wa fún àánú tẹ́ fi dá wa sí pàápàá àánú tẹ́ fi kó wa jọ láti tún lè gbọ́ ọ̀rọ̀ yín ní wákàtí yìí ǹjẹ́ mo gbàdúrà pé bá a ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín ẹ jẹ́ kí òye ọ̀rọ̀ yín kó yé wa kí orúkọ yín náà yẹ kó de àyín lógo kí a sì di alábùkún fún ní orúkọ jésù kristi olúwa wa àmín ní àti òní yìí lọ nípa oore-ọ̀fẹ́ ọlọ́run àti bí sí bí nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan ni a ó jọ máa ṣe àṣàrò lórí nǹkan lórí àkòrí ńlá kan èyí tí mo pè ní ìgbéraga tá a bá ń sọ nípa ìgbéraga ìgbéraga ó ní ní ọ̀nà kan ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ní ibi tó dára sí ó níbi tó ní tó ní ìlera sí um a lè ẹ rí i pé a lè gbéraga lórí àwọn ọmọ wa àbí lórí àwọn ọkọ wa tàbí ìyàwó a lè gbéraga lórí iṣẹ́ tí òòjọ́ tí à ń ṣe ṣùgbọ́n bíbélì ó fi ojú pàtàkì kan wo nǹkan tí wọ́n ń pè ní ìgbéraga pàápàá èyí tó jẹ́ ìpanirun àbí ìjàmbá tí ìgbéraga tó lè mú wá ẹ rí i um nípa ìgbéraga yìí ẹ ri pé ó ní agbára ńlá láti lè ba àwọn ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn àti Ọlọ́run ó lè bà á jẹ́. Ìgbéraga ó ní àwọn agbára ìpanirun èyí tó jẹ́ pé tí a bá lè tó máa ń darí ènìyàn sí ẹni tó jẹ́ pé ó bá ń fẹ́ kí wọ́n máa dá mọ̀ ní gbogbo ìgbà tó ń fẹ́ ìdánimọ̀ tó ga jù tí ó ń fẹ́ gba oríyìn tó pọ̀ jù ẹni tó bá ń wá ọ̀nà tó bá ń wá ọ̀nà tirẹ̀ nìkan ẹni tó bá rò pé ọ̀nà ti òun nìkan àbí nǹkan tó ń gbàgbọ́ nìkan ni àbí nǹkan tó ń gbé sọ́wọ́ ni ó dára jù ẹ rí ní kúkúrú ẹ rí pé n tó ń pè ní ìgbéraga òun ni pé kéèyàn kó máa ní èrò wípé òun ga ju gbogbo àbí òun dára ju gbogbo àwọn ènìyàn lọ eléyìí ó sì máa ń fà á kí ènìyàn kó máa rí ayé látinú ìfẹ́ ti ara òun nìkan eléyìí á sì máa bọ̀ wá lójú láti lè rí kí ni àwọn àkùdé tí àwa pàápàá ní nínú ayé wa a sì máa darí wa sínú owú jíjẹ àbí ìlara a máa sọ wá di ẹni tó ní ẹ̀mí ìdájọ́ ju bó ṣe yẹ lọ ẹ̀mí ìdájọ́ a tètè máa yára máa gbé ìdájọ́ kalẹ̀ ní orí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣùgbọ́n níbi tí adé dúró yìí màá fẹ́ ká ṣàkíyèsí ìdáhùn ìbéèrè kan wà tí a fẹ́ ṣàkíyèsí òun náà ni wípé báwo ni ìgbéraga la ṣe kíyèsí ìgbéraga gẹ́gẹ́ bí ohun kan nínú ohun méje tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó lágbára jù tí ńgbà tí yẹ pé àwọn ẹ̀ṣẹ̀ mìíràn pàápàá tí wọ́n fẹ́ burú ju ìgbéraga lọ n tí mò ń sọ ni wípé kí ló ṣe wá jẹ́ pé a rí ìgbéraga bíi bíi ìkan lára àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé wọ́n burú jù tí wọ́n burú jáì jù nígbà tí àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé wọ́n burú ju ìgbéraga lọ tí tí wọ́n wà ẹ ṣí bíbélì wa sínú ìwé Ezekiẹ́lì ìwé Ezekiẹ́lì orí ìkejìdínníọgbọ̀n ìwé Ezekiẹ́lì orí ìkejìdínníọgbọ̀n a lè rí àkọọ́lẹ̀ láti ẹsẹ̀ ìkọkànlá sí ẹsẹ̀ ìkejì-dín-ní-ogún a lè rí àkọọ́lẹ̀ nínú orí kọkànlá sí ẹsẹ̀ ìkejì-dín-ní-ogún ṣùgbọ́n màá fẹ́ kà á láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún sí ẹsẹ̀ ìkọkàndínní-ogún ó ní ìwọ pé lé ọ̀nà rẹ láti ọjọ́ tí a dá ọ títí ó fi di tí a fi rí àìṣedéédé nínú rẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ owó rẹ ìwọ fi ìwà ipá kún àárín rẹ ìwọ sì ti ṣẹ̀ nítorí náà lèmi ó ṣe sọ ọ́ nù bí ohun àìlọ́wọ̀ kúrò lé òkè ọlọ́run èmi ó sì pa ọrùn ìwọ kérúbù tí a bò kúrò láàárín òkúta iná ó ní ọkàn rẹ gbé sókè nítorí ẹwà rẹ ó ti ba ọgbọ́n rẹ jẹ́ nítorí dídán rẹ èmi ó sì bì ọ́ lulẹ̀ èmi ó sì gbé ọ kalẹ̀ níwájú àwọn ọba kí ìwọ kí wọ́n bá lè wò ọ́ ó ní ìwọ tí ìwọ ti ba ibi mímọ́ rẹ jẹ́ nípa ọ̀pọ̀lọpọ̀ àìṣedédé rẹ nípa àìṣedédé ọwọ́ ọwọ́ rẹ nítorí náà ni èmi ó ṣe mú iná jáde láti àárín rẹ wá yóò jó ọrùn èmi ó sì sọ ọ́ di eérú lórí ilẹ̀ lórí ilẹ̀ lójú gbogbo àwọn tí ó ń wò ọ́ eh, ó ní gbogbo àwọn tí ó mọ̀ láàárín àwọn orílẹ̀-èdè ni ẹnu yóò yà sí ọ nítorí o jẹ́ ẹ̀rù ìwọ kì yóò sì mọ̀ kì yóò sì mọ̀ láéláé praise the lord ẹ ní olúwa lógo Kí ni nǹkan tí a rí níbi tí a kà yìí? Ẹ lè rí i pé ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tí Ọlọ́run rán sí Ezekiel tó jẹ́ wòlíì Ọlọ́run. um Ó sì ń sọ nípa ọba Tírè. Ṣùgbọ́n ìran nípa ọba Tírè yìí àbí àsọtẹ́lẹ̀ àti ohun tó jẹ́ ìdájọ́ Ọlọ́run lórí ọba Tírè kì í wá ṣe ọba Tírè tó jẹ ní àkókò kan ṣùgbọ́n ó ń ṣe àpèjúwe ẹni tí Lúsíférì jẹ́ ẹni tí Sátánì jẹ́ Níbí yìí ẹ rí i pé a lè kọ́ wípé nítorí pé ìdájọ́ Ọlọ́run ó dé sí ìránṣẹ́ yẹn, ó dé sí Sátánì ẹni tí ó ń ṣe ìkan lára àwọn áńgẹ́lì Ọlọ́run. Bíbélì wí pé ó gbéraga nítorí ọ̀pọ̀lọpọ̀ owó rẹ̀. Ìwà ipá ó kúnnú ẹ̀ nítorí pé ó ní ọ̀pọ̀lọpọ̀ owó. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, um nítorí ẹwà tó ní bíbélì sọ ní ẹsẹ̀ kan ìkẹtàdínlógún ó ní nítorí ẹwà rẹ ó ní ọkàn rẹ gbé sókè nítorí dídán rẹ ó ní ó ba ọgbọ́n rẹ jẹ́ ẹ rí nǹkan tó ń pè ní ìgbéraga tí ó máa ń jẹ́ kí a máa wo ara wa bíi pé a dáa ju àwọn ẹlòmíràn lọ bíi pé a ga ju àwọn ẹlòmíràn lọ bíi pé nǹkan tá a ní bíi pé ẹlòmíì ò tiẹ̀ nírú ẹ̀ rí a máa wá fi wá a máa gbé ọkàn wa a máa gbé sókè nípa ti ìránṣẹ́ tí a ń sọ nìyí nípa ti áńgẹ́lì sátani yìí ẹ rí a rí i pé ó nítorí owó rẹ̀ ọba yẹn nìyẹn o ṣùgbọ́n a fi wé sátani ó nítorí owó rẹ̀ ìwà ipá ó kún àárín rẹ̀ ìwà ipá ó kún ní ìlú yẹn ìwà ipá ó kún ní ọba yẹn ó rò pé torí pé òun lówó lọ́wọ́ ó lè ṣe àwọn èèyàn bó ṣe fẹ́ ó lè tẹ àwọn èèyàn lórí mọ́lẹ̀ bó ṣe wù àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin wọn jẹ́ nǹkan kan lójú ẹ̀ nítorí owó bákan náà ni nítorí ẹwà àti bákan náà nítorí dídán ẹwà rẹ̀ ẹ rí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ àwọn nǹkan tó jẹ́ àwọn ohun tó lè múyàn tó lè tìyàn ṣiṣẹ́ téèyàn bá ní ìkíyèsára téèyàn bá ń wo àwọn nǹkan yẹn tí kò wo àwọn ọlọ́run tó fi fún yàn ní owó ọlọ́run fẹ́ ká lówó lọ́wọ́ ọlọ́run fẹ́ ká ní ní ọrọ̀ ọlọ́run fẹ́ ká ní nǹkan tó dára ẹni tí o ta bá wá ní àwọn nǹkan tó dára wọ̀nyí tọ́lọ̀ bá yọ̀ǹda ẹ̀ ta bá bẹ̀rẹ̀ sí ń wò ó bíi pé ọwọ́ wa gangan ló ṣiṣẹ́ kinní yẹn bíi pé ọwọ́ wa gangan pé àwa pàápàá la ní àwọn yòókù tí wọn ò ní owó yẹn àbí tí wọn ò ní ẹwà bíi tiwa àbí tí wọn ò ní ọgbọ́n bíi tiwa ta bẹ̀rẹ̀ sí ń rò bíi pé agbára wa ló ní ló ṣe nǹkan yẹn àwọn yòókù yẹn ò gbọ́n ni ó jẹ́ ìwà ìgbéraga ọlọ́run sì sọ wípé ní àkọ́kọ́ ìdájọ́ tó wà lórí tó wà lórí ọkùnrin yìí sórí Lúsíférì yìí òun la rí ní ẹsẹ̀ kẹrìndínlógún yẹn ó ní nítorí náà èmi ó sọ ọ́ nù bíi ó ní èmi ó sọ ọ́ nù bíi èmi ó sọ ọ́ nù bíi ohun àìlọ́wọ̀ kúrò lé òkè mímọ́ ní òkè mímọ́ èmi ó sì pa ọrùn ẹ ìdájọ́ ọlọ́run àkọ́kọ́ nìyẹn wípé wò òun ọlọ́run alààyè yóò ṣe kí ni o òun lọ́rùn alààyè yóò sọ ọ́ nù bí ohun èlò àìlọ́wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ọlọ́run ti sọnù kúrò níwájú rẹ̀ nítorí bí ohun èlò àìlọ́wọ̀ nítorí ìwà ìgbéraga nítorí ohun ọrọ̀ ta ni nítorí owó ta ní nítorí ẹwà ta ní ta fi ń ṣègbéraga níwájú ọlọ́run sí àwọn ènìyàn àti sí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni ọlọ́run ti sọ dànù ìwọ tí ò ń gbọ́ mi kí ni nǹkan tó ní tó dàbí ẹwà tàbí bí owó tó fi ń lo ipá tàbí agbára lórí àwọn èèyàn mo fẹ́ pè sákìyèsí lónìí wípé ojú ọlọ́run korò sí ìgbéraga bíbélì sọ nínú ìwé òwe wípé lókèlókè ni olúwa ló ń wo àwọn agbéraga ṣùgbọ́n júbà àwọn onírẹ̀lẹ̀ tí o bá fẹ́ tó bá ń fẹ́ ìgbéga tó sì fẹ́ kí ìgbéga yẹn kó sì wà títí mo fẹ́ kó mọ̀ lónìí wípé o gbúdọ̀ gbé ìwà ìgbéraga rẹ o gbúdọ̀ gbé sí ẹ̀gbẹ́ kan kò sì wo jésù kristi olúwa àti aláṣepé ìgbàgbọ́ ibi tí màá dúró sí nìyí ní ọjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú nípa àti a máa sọ tá a máa tẹ̀síwájú ní ẹ̀kọ́ yìí mo gbàdúrà pé nígbà tá a pàdé ọlọ́run yóò fún wa ní orí ọ̀fẹ́ yóò sì bá yẹ wa pàdé pẹ̀lú ìyanu ògo ni fún ọlọ́run lókè ọ̀run ní orúkọ jésù kristi olúwa wa àmín jésù lolúwa ó dàbọ̀